page one forty nine ló wájú gbéra láàárọ̀ inshàlá àwọn àfáà tí wọ́n ń bẹnu àtẹ́lu ká máa gánà bí olókù ni à ń kàrọ̀ wọn lọ́wọ́ pẹ̀lú ìfihàn rẹ̀ pé àwọn hujja táwọn tó lọ pé èèyàn lè jẹjọ́ ní olókù pé gbogbo ẹ̀ fabricated ni pẹ̀lú àwọn ẹ̀rí waqala ibn kayyim rahimahullah àtàwọn àgbà ibn kayyim maliki sheikh islam ni. سبايك كان من أديه صلى الله عليه وسلم أن العال لا يكلفون طعام للناس ipe àwọn ẹbí òkú àgbọ̀dọ̀ gbé kọ́ ọlọ́run kó mọ dáná oúnjẹ fáwọn òkú bẹ́ẹ̀ amara àyíṣúná náà sùlákùn tọ́hámẹ́n bẹ́ẹ̀ ń tẹ́ apàṣẹ pé àwọn èèyàn ní kó ń fún wa ìṣúná ò èlé ìjùmọ̀ àti sí wọn وقال الإمام الشافعي رحمه الله أفاوى أبا إمام الشافعي إمام أهل البيت يقول أحب الجيران الميت أن أو ذي قربته أن يعملوا لآل البيت في يوم يموت وليلته طعاما من نفسي تودع tó dára jù náà ta nífẹ̀ẹ́ sí ní ẹni pé àwọn n'i kí wọ́n dáná oúnjẹ nítorí bá ti kú àti òru rẹ̀ fún àwọn ẹbí òkú yẹn ṣùgbọ́n òun ní oúnjẹ tí ó tún wọ́n jẹ oúnjẹ ní oúnjẹ tí ó tún wọ́n jẹ lè anda sunna tó lè ní sunna ẹ rí ọ̀rọ̀ yìí wà very very important sọ yìí oúnjẹ tí ó tún wọ́n jẹ àwọn èèyàn lónìí wọ́n lè fi ẹ̀bá ń lọ́wọ́ kọ̀ọ̀kan kò ní sí àtẹ pé wọ́n sì náwó àbí òun sì náwó kúlà ńláńláńlá ló máa gbé wá lé ẹ fi máa yé wọn ẹ mọ àwọn tí ọ̀fọ̀ yẹn tẹ̀ eventually ìgbẹ̀dẹ̀ pọ̀lá wọn ò sálẹ́ ń bẹ̀rẹ̀ pọ̀lá di ilé ìnáwó náà ní ilé pàdé wòlúmọ̀ náà ní ayé bẹ́ẹ̀ kọ́ ni so olóòtú sọ pé yẹsì bá òhùn oúnjẹ tí ó tó wọn jẹ ó di ìwà ọlọ́kọ̀ọ́bà àtàwọn mẹ́mọ̀ yẹn lọ́sàrí fa inna zalika sunna ilé ìrì sunna ọ̀kára ibn abidin rahimahullah أفاوى ابن عبدين بايكي ويقرأ الاتخاب الضيافة من طعام من البيت انت أوفاني كما رأي بيكو كما دانو جفاوي كما بانجارجو لأنه يشرع في السرور يتريد دانو جفاوي ibi ìdùnnú ni làmọ́ ti ṣe láàfin ṣòro kẹsí ibi ìbànújẹ́ wọ̀híyà bídà àti mustaqbaha bídà àti dẹ̀ ọ̀rùn ni bídà àti burú ni kí ẹ máa dáná lílókùn ثالثا عليك أن تصدق يكون على دار الجنة لينا كيف عمل سارع تبارو كما قال النبي صلى الله عليه وسلم خير صدقة ما كان على دار الجنة يتبع جنو صدقة أنا انتبار رخصي وابدأوا بما تعول انتبار اسمه جوا ويدير انكو قول سارعه àwọn àbúrò abẹ́ àwọn ẹ̀gbọ́n bàbẹ́ àwọn ẹbí rẹ̀ àwọn àbúrò rẹ̀ kankan kó síbi aráàfù wọ́n má ẹ̀nà aranzaru gina aima waka mungeri mutad ilama sadaka bihi li nafsi sẹ́gbẹ́ ẹni tẹ́gbẹ́ ibi tó ń gan fi sàárà kẹ́ pé nǹkan bùkátà rẹ̀ tó ń gan wá bùkátà rẹ̀ kó nǹkan jẹ nǹkan rẹ̀ lọ́bí dáa ju ẹ̀wọ̀ harfa ẹni tó dára kàfàrà lẹ́yìn bí sẹ́lẹ̀ ẹni tó dára kàfàrà tí kò rí owó láti ṣe kàfàrà tí wọ́n gbé oúnjẹ wá tánà bí ọ̀dà gbóúnjẹ yìí kọ́ ti ṣe kàfàrà kọ́ ti ṣe sàrà ó ní yá Rasulullah mo wò gbòòrò Madina yìí mi ò rí létí sàrà ìtọ́sí jùlọ yìí òun ló dára o ó ní mi ò rí létí ní sàrà ìdájọ́ rẹ̀ anábì ní gbé kọ́ lè jẹ́ kó láwọn ìyá rẹ̀ ló ti kàfàrà fún un. ó ní ẹbí tí Islam ọ̀fẹ́ kẹ gbé ẹrù lé ẹ̀yẹ̀ lọ́rùn lé òun ló dára fa ẹ wo ti haula náà obìnrin dáadáa hùn haula tó bí ń tẹ̀sà alábà ọkọ rẹ̀ samit ọkọ rẹ̀ fẹ́ súnmọ́ lọ́wọ́ àwọn pé nígbà dídá jù náà nù ní ọba gbà lọ́kọ́ wa bá tó fẹ́ ìyẹn lélẹ̀ ẹ̀yìn yàgbọ́n àṣà alárúbáwá tí wọ́n sọ wọ́n fi ìyàwó ẹ̀ ó díye wọ̀ kí kó fẹ́ ìyàwó ẹ̀ lébẹ̀ mọ́ ọmọbìnrin ẹ̀dẹ̀ ní nígbà tí ó fi fi wálé ọkọ olówó lọ́wọ́ gan-an olùwà darúgbó ọkọ ìwà fẹ́ súnmọ́ wá ní àdàpọ̀ fún mi lẹ́jàre olùwà ọ̀tán bàbá ti di odìran rí bó ti yarí mu ní akáwọ́lá balẹ̀ bá dẹ̀bi sọ̀rọ̀ yá Rasulullah ọgbọ́n kan tí sáà mi tó ọkọ mi wí ni.

ó wá ní kí n kó wọn lọ ebi ọ̀pọ̀ àwọn tó kù sọ tí ó mọ̀ jọ fún wọn lóde bẹ́ẹ̀ ni kí n fi wọn lẹ̀ wọn ó nù kò sọ tí ó mọ̀ tó wọn ọlọ bá a dá sọ̀rọ̀ yìí ìpínlẹ̀ ní bàdàbí sọ̀rọ̀ ní ìjọsọ ọlọ́run ọlọ́run bá a dá sọ̀rọ̀ yìí bàbá òun àràfà ọlọ́run ọlọ́run ni kàtẹ́mi aláwọ̀ káwọlá lẹ́tì tujadiluka fi zawjiha bi wa tashtaki tí ẹ̀ fẹjọ́ sọ ọlọ́run in the process ní bá dàbí sọ̀rọ̀ ọlọ́run wà náà báwa dá sí ọlọ́run gbogbo ẹ̀mí ti solution ti wájú ọlọ́run sì ẹ̀sọ́ afọ́n solution ti sixty àti ya rasulila eléyìí kò kò sí oúnjẹ tí fún yàn ní ẹnìkan gbé ogun ara nabi nuwa wa ni to ya rasulullah tara ni nuwa gba oniza ani ya rasulullah anabi ni gbe ikọlọ fọkọ rẹ orí sara ni ya rasulullah awa gan olóye ká jẹ lóyọ anabi gbe kẹlọ lè jẹ kó mọ jẹ sara fún yìí sẹríà islam ó rọrùn púpọ̀ jù àmọ́ kàkàkàkàkàkà nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀ ó bí ẹ ẹ bá mọ̀ mọ̀ kàkàkàkà mọ̀ simple simple yẹ sẹ́rù wọlá tó a sẹ́rù. وبشروا ولا تنفروا يسروا اما مو سمبل ولا تنفروا اما لا وبشروا يسروا ولا تعسروا اما منكر اما منكر لي وبشروا ولا تنفروا اما فهم يردون اما ديروا بعوية وانا كيف كيف وانا يعني يسروا سروا ودي ايه سيو تنبغا كريا دبو ولمزافر ايوان نعم أما هؤلاء الذين يصنعون الطعام عن الميت فلا يتصدقون أنذار الغيب àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dáná fòkú yìí ọ̀pọ̀lọpọ̀ wọn rọ́rọ́ wọn rọ́rọ́ wala min amwali omi gan kéde ní owó wọn ni bal min amwali gẹ́ẹ̀fì ní owó ẹlòmí ni wọ̀kálẹ̀ yastadinuna mabalig bir riba kódà bí wọn lè yáwó riba omi wọn lè riba à ń gbọ́ kan jù dan travel táwọ kogi state àwọn program yẹn wọ́n ní mẹ́ta lanta àbí kí ni ọmọ lanta kìíní kan kọmúlémọ lanta gbé ọmọlé lanta la ilaha illallah wọ́n ní wájà gbèsè wọ́n ní wọ́n kó gbọ́mọ lórí orí lanta kó máa jó wọn la ilaha. Ah èmi rò pé gbogbo <laughs> ẹ̀rọ gbàgbé ẹ̀rọ àwọn àdámọ̀ ń pa rẹ̀ kò ní òkèlè pé èbò ń lọ ṣé ẹ mọ̀ ní abẹ́ kan bẹ́ẹ̀. Àwọn èèyàn náà fún pé ní ọ́ọ̀sì ìnira tí wọ́n rí lórí àjẹsánwó yẹn. mí ò kún ní gbogbo gbé wọn ní wọn ní lẹ́ńtà ni. <laughs> ẹ̀rọ bí ẹgbẹ̀ bí ẹgbẹ̀ bí ẹgbẹ̀ la ẹ́. ẹ rìbá àlébi ẹ̀rọ sọ pé wọ́n bá gbẹ̀yìn ayé rìbá ó tàbí káàkiri káàkiri ni ọlọ́run kò sànù wa bí lóògùn wọn gbọ́ ọmọ ọlẹ́yà ń tà ní ìsúkú. Thank you ọdún mẹ́jọ bá a sọ̀rọ̀ ibú. omi ìwọ̀n ni tó jẹ́ mùsùlùmí wọn nìkan wá gan àtàdúrà wọn kún ọ nílò ọkùnrin ìlú zip ní ìsàlẹ̀ tó nìkan wá kó máa tàdúrà ẹ̀sìn wọn omi ìwọ̀n kún ọwọ́ club ẹ̀ kínáǹtì cup ọwọ́ ẹgbẹ́. ọdún mẹ́sàn wà ní ọlọ́wọ́ ìyá kan ní ẹ̀wọ̀n kan ní bí èrè fàtàwá àwọn èèyàn náà wọ́n wíkẹ́d ọmọ kan bàbá wọn sọláìsì ìyá wọn sì mọ̀ àwọn ọmọ yẹn ló rọ́ ẹ̀ ìyá yẹn wà ní gbẹ́ olùgbà àwọn ẹran àwọn nǹkan ti gba àwọn rẹ̀ àlùbọ́ nǹkan nígbà tó ọmọ yẹn délé ó lọ àwọn dókítà àdúgbò ẹlẹ́kọ̀ọ́ bàbá mi wá tábìlẹ̀tì mi máa fi sùn tí fi méjì nígbà tó kọ̀ ọ́ ìnáwó tí wọ́n máa pa màálù ni wọ́n bá fún ìyá ní pé wàhálà tẹ̀ sí pọ̀ wọ́n bá fún ìyá ní oògùn oorun wọ́n bá sùn èyí ò di àbújọ kẹta gbogbo àwọn tí wọ́n ń kó gawa gbọ́dọ̀ wá pé àwọn agbóhùn ìbọn ni ìbọn yìí lẹ́gbẹ̀ẹ́ nílẹ̀ bá lọ àwọn tí máa gbá orú màálù wà màálù yìí nù ẹtù ẹ̀ máa wọ̀ lọ. nígbà tí ìyá jí ń bá wò bánabaná ọmọ ẹ̀ ń bèèrè lọ́bi pé iṣẹ́ tẹ́tà wọn ti sọ́dà ẹ̀yin lẹ́fọ̀n fọ́tà wáyé láàárọ̀ yìí. ìjọ kẹta ìyá tó jí yọ nígbà ìmà mọ́kùbá mi àbùrọ̀mọ́ dáhùn rẹ̀ àbùrọ̀mọ́ kúbá lù ẹ̀yà rẹ̀ àbùrọ̀mọ́ dáhùn àbùrọ̀mọ́ kúbá lù ẹ̀yà rẹ̀ gbọ́n ẹ̀ báyà dẹ́gbẹ́ bóyá ló ti fún kí ni bóyá mú wí lọ jàre yóò kẹta níyàwó wọ́n ti gbá dálùbọ̀ padà wọ́n ti dá gẹ̀rí padà dámàlú padà ìyàbá di ẹkú ìnáwó ẹkú ìnáwó àná èmi sùn lọ à ń di ẹlọ́ lórí àti ẹnìkú tọkọ yìí náà lọ́fẹ́ mú yín náà ronú báwọn ni kàtìtì náà ó tàn àwọn ní ẹrù kọ̀ọ̀kan gbogbo gbówó wà àti kó wà wọ́n á ní ṣe ń dáwọn ẹ̀dá ìbéèrè wa bèèrè ọtí mi. ẹ̀yin náà mo ní yàrá àkọlùbọ̀ tọrọ ìsìnkú lọ́pọ̀lọpọ̀ torí tí ẹ̀sìn ó lè yíwọ́ àbí kò ní yíwọ́ àbí. Ẹ ẹ. Ìjọ dára tí ń sùn tí wọ́n fún un dára rẹ̀ ti balẹ̀. afaramọ́ náà ni ọlọ́run bá kó sànù wa náà ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́ gbèsè ní lọ́pọ̀ mo ní wọ́n ṣe wọ́n ṣe lọ́wọ́ bá àwọn kó tọrọ àforíjì àmọ́ tí wọ́n ṣe dáa àmọ́ wọ́n ṣe lọ́wọ́ wọ́n ṣe lọ́wọ́ bá torí mo ló lè yíwọ́ ó ní àwọn oníkòlè sí kò lè yíwọ́ oníkòlè yíwọ́ ó ní tó. àkòsí kò sí irun yẹn kò sí lórí rẹ̀ alẹ́bí náà mẹ́ta kan kemgbe kò sí ìṣòro lórí wọn ẹni tí ó sùn fi ọmọ kékeré tó dàgbà ọmọ tó kéré tó fi dàgbà àti ẹni tó ní àwọn ọkọ̀ tó gbádùn so ń wà lórí ó ti sùn kò sí ìdájọ́ lórí ó ti yẹ wà ó mọ̀ ní wọ́n sọ̀rọ̀ àwọn kírun ti wọn ẹgbẹ́ òní ò kírun jẹ wọ́n tẹ lọ́wọ́ bá pẹ̀lú ohun tí wọ́n ṣe ẹ̀fọ́n àwọn ìwé ìwọ́n sọ̀tọ̀ wọ́n ṣe àbí wọ́n tẹ́ tó ní gàmí tó ṣe ń tẹ́ ni àbí. òun náà là ń sọ ìyá yẹn ò ní ẹ̀ṣẹ̀ lọ́wọ́ tó pé kó sùn àwọn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá káwọ̀ tó ra foríjì ọ̀hún jẹ́ kí ni bí wọ́n á kírun rẹ̀ fún ìyá yẹn ara o ẹsẹ̀ wọn ẹsẹ̀ gan nígbà tẹ̀ náà tẹ̀ wọ́n. ẹ̀yin faramọ́jọ́ ni o ní. àbí. ara ẹ̀jẹ̀ tí wọ́n fẹ̀ náà ni pé àwọn ẹgbẹ́ ti sábà sí ìyàwó ìdílé rẹ̀. ṣé Abdulhakeem. náà ó ní kí ni. ẹ̀rọ òun ló pa bẹ́ẹ̀ o ó jìnnà àwọn tẹ́mọ̀nà <laughs> ọ̀rọ̀ náà tó fún ibà ìtọ́ ṣẹlẹ̀ nípa wọ̀láì ìtọ́ ṣẹlẹ̀ ní ìtọ́ ṣẹlẹ̀ practical tó ọ̀n tó ṣe gan lábẹ́ ìlú ọ̀bì pé báyìí làwọn tó gbọ̀n máa wọn. àwọn tó wọ. kódà kò nígbà ni kò nígbà ni kò nígbà ni. ọlọ́run sàn wá. رابعا إن كان قائل إذا إن الميت أوصى بالطعام إلجمة جميع عنه في يوم الأول إلى الثالث وكوبنا لوصل للصغمة دعا لوري عليه كتب باكو أدانا وجه أدانا وجه كنت جودن لا جوتو باتي كوباي أدانا تجمع جوكي جون كدانا دا بني إليه إليه rábí an ìǹkàlà káàìlù tí ó lù sọ bá gbọ́dọ̀ pé ìnàlmẹ́yìta pé òkú áwùsà bí tọ́àmì bí ìtààmì pé káwọn èèyàn dánú jẹ fóun anuhu fi yọmi lu awwal ila yọmi sábì dé jọkẹjì wọ́n yẹ jìbì ìǹfààbí wọ̀síyà wọ́n yẹ ní kájẹ̀ mú wọ̀síyà sẹ́ فيقال له إن كل أمر ليس في كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم بوا شيء بقى tí ọba sínú tíra ọlọ́wọ́ ọba àbí súnà bíi sẹlẹm bẹ́ẹ̀ káàna mọ̀kálífà láwùmá àbúbá takò àwọn méjèèjì fẹ́wọ́ mọ̀rọ̀dọ́dọ́ ní àdà pàràfẹ́ tó sẹ́nu wọ̀jẹ́ àtúnṣoṣo aláxìláfi zálìk sápẹ́ àrí àwọn nọ́ọ̀sì tó wá tó takò tí ó ní kó ṣe yẹn fọlọ́wọ́sí ẹ̀tọ́ bíbí dà àti gẹ́rẹ̀ fa náàfìdá ìgbọ́n ṣe pé ká ṣe wò sí àfún bídà àbúrọ̀tẹ̀lẹ̀ لأن النبي صلى الله عليه وسلم قال لا طاعة في معصية الله أقول لا شيء لا تسلوبا إنما طاعة في المعروف طاعة بالمعروف حديثه bí ọ̀rọ̀ táwọn sọ pé ẹbùrọ̀ tó lè mọ́mọ́ lábìsàbí tàbí bí jáde sí wáyé jáde sí àdísì gan sábàbí nìzúlà àdísì kíláàsì wòró dàdísì láàtọ́ àtàfin máa fi ẹ̀tí إنما الطاعة بالمعروف أه؟ ṣeun ọ̀rọ̀ sàábé ni àdébì náà lọ sójú ogun wọ́n sọ pé ẹ̀tẹ̀lẹ́ àṣẹ ẹ̀rọ gbogbo àti pápá fún ẹ̀tẹ̀lẹ́ àṣẹ ẹ̀rọ wọ́n á débi ogun náà ní ẹ̀kọ́ gíjọ́ wọ́n bá kó gíjọ́ igi pọ̀ bàjẹ́ dáná sí bàjẹ́ dáná sí ẹ bá wọnú náà àbí àwọn ọdún ẹgbẹ́ pẹ̀ pípa níbi ìgbẹ̀tẹ̀ láti ẹ̀mí fa ọ̀kan ní iná la sá fún lọ́gbẹ́ àgbà ìsìlẹ̀ àbí àwọn akọni mi ò wọ́n náà o iná nítorí ká máa wọ́n náà láti wá gba ìsìlẹ̀ ọdún máa wọnú náà láàyè òun ọ̀wọ́ tí wọ́n dọ́dọ̀ àti níbi sábẹ́ ká wọ̀ ń gbà náà tí wọ́n dọ́dọ̀ àti níbi padà wọ́n padà lẹ́yìn ní àmì ìrù wọ́n dọ́dọ̀ àti níbi tí wọ́n wọ́n náà ayé ìlẹ̀fà jí náà lọ́dọ̀ kẹ́yàmà قل لا طاعة بالمعصية إنما الطاعة بالمعروف كسيتا تلاشى من بيسي كيف قالوا بقى وانا عاد وانا وانا عاد او وانا عراو إنما الطاعة بالمعروف ibi iṣẹ́ ìlàtúmọ̀ tẹ̀lé àti tí ẹ bá bọ́m̀bílì àti olùlágbára pàdé tí bá sáà díìsì ẹmú wá yìí nítorí ìṣẹ̀lẹ̀ ní pọ́lẹ́sẹ̀ mú wá bí ọ̀rọ̀ òkú ní ká dáná oúnjẹ fóun kí ló pé kò bára wọn mu gbé tó torí ẹ̀sẹ̀lẹ̀ ọ̀tọ̀ mhm. ní ní tẹ́ǹsì ń parẹ́ kíláàsì fún al'ibratu ani al'ibratu li umumu lafzi láàbí òṣèlú sábàb bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lè wá nítorí ọdún ọkọ̀ àpapọ̀ gbogbo bá wa bẹ́ẹ̀ olùgbèsí ni ó di yé wa ọlọ́mọdé àfẹ́rẹ́ yé wa naam قال محمد بالقلود والأنفي رحمه الله الفصل الثالث في أمور مبتدئة الباطلة على يلح كتالك على أمر بدعة تبتدئ إيراني أقوب الناس على تاوه تنبادي تنبادي تنبادي تنبادي على ظن أنها قرب المقصودة في شهرين كي دلان جفاوه يعني كفية من جفاوه وعابئ كثير سنذكر أعظمها اللي جاك بو عام مدير عنوين وقف الأوقاف كيف سيندومنت كيف سيندومنت سيما نفوذ سيما نقود لتلاوة القرآن العظيم بكي ما نوفا وتبعت تلاوة أين كنت ما تلاوة بيوكو ونقال لكم متلاوة يوم تبقى لوني owó ni wọ́n fi gbà ní ọwọ́ ẹ̀ owó ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ mọ́ ọdún yọ̀kan tí nígbà tí mẹ́ẹ̀dàkì sẹ́láìsì mẹ́ẹ̀dàkì bàdé sẹ́láìsì àwọn alọ síbẹ̀ àwọn ka Qur'an mọ́ fẹ́ sọ́sọ́ mi lẹ́bẹ̀ bákan náà kàríkà kàríkà mú ká kàríkà mú ká bá àmì ọmọ nǹkan tó mì bá mu lọ ọpẹ́ ló máa ń ọba ọba ń fi owó gbà lọ wọn fẹ́ẹ́ fọ́dọ̀ náírà kọ́ yìí rántí yá fẹ́ẹ́ fowó gbà lọ wọn ní agbẹ́bẹ̀ká lábẹ́ nǹkan àgànkọ́ nígbà wọn adé bìnrin mi ọ̀fẹ́ làwọn méjì wọn fẹ́ máa dàsí ìkẹ́ fún wọn fún un àbúrò ní sáà yẹn ìzálà fún ìzáàgì mi kẹ̀dẹ̀ yà kókè yà ká ẹnì kẹta wọn nù oúnjẹ díẹ̀ fàtà wọn yẹn ìzálà fún máa bọ̀ káàkiri wọn nà bá wà lá ẹbí ẹni bìnrin àbúrò náà ìzálà ni ilé ìwé náà záàgì mi ti wà. ìyẹ̀kẹ́ náà kọ́ fún wa. tó ọlọ́wọ́ sànù wa gbogbo ilé ibi dáa ni ẹni náwó yẹn nípò náwó fún ẹsìn ní àbí ẹ̀kọ́ ni sàrà lórí kò sí bẹ́ẹ̀ ní bí dáa ni. naam kí lóògbé نذكر أعظمهم بكتاب القرآن العظيم أو لأن المصلي بالنافل بقول النافلة أو بأن يسبي أو بأن يحلل عليكم في التسبيح وعليكم في تعليلكم أن يصلي على النبي عليكم صلى الله عليه وسلم ويؤتى ثوابه ثواب عوها فلا داري جروء الواقف من من أراده أنت شايف وين يعني فوق كل با ومن الوصية اتخاذ الطعام أنه ناني نعم، كيف ما دانو جي كيه توصيك على فيكم ما دانو جفوهم وديافة يوم الموت يكون السعون يغالي جدو باكو باكو أو بعد أبنك بعدين àbílẹ̀yìn rẹ̀ lè tọ́án darahim kuma fáwọn yẹn wó ma'adúdà tó ní liman yẹ́kùlù qur'an lè ró ìhì fún gbogbo tó bá ké qur'an fún ẹ̀mí rẹ̀ sẹ́jọ́ ké qur'an kuma bá ẹ̀mí ẹ̀ tí tó fẹ́ láìsí náà àwọn yóò sì bí ọlọ́wọ́ àbíkó ṣe tẹ̀síbá fún tó fi أو بأن يبيت عند قبره رجال أربعين ليلة lè yóò tí ma tẹ̀lé lẹ́yìn yorùbá ibẹ̀ àbí lẹ́yìn nàìjíríà ibẹ̀ àbí kí ó bá síntẹ́ káwọn kan sùn bí sàárì rẹ̀ for forty days irúgbìn tẹ̀lé kó kà sí ìrú rẹ̀ lẹ́yìn ní nàìjíríà wà yìí kí ayé kó má fi kú kó má fi bẹ̀rẹ̀ bí rẹ̀ wọ́n sọ fún wọn máa sùn bí sàárì rẹ̀ for forty days wọ́n máa ti tẹ̀sí bí ilé wọ́n máa ti tà sàárì rẹ̀ kó bí sọ̀rọ̀ nàìjíríà ti wọn. fakulu aadi ibida iwa munkarat gbogbo ilé ibida àti àti tó burú ni. wọlwọkfu wọwọsíyà batilani ìsọ pé kó ṣe wọkfu àbí kó ṣe wọsíyà fún gbogbo ilé irọ́ ní gbogbo ẹ̀. àtijọ́ bẹ̀rẹ̀ àwọn ni àwọn akisaro àwọn akalla àbí kó lẹ́ẹ̀dàn àbí kó ju forty days lọ àbí kó kéré ju forty days lọ aw bi an yabna ala kaburu ibina àbí kó kọ́lé lórí sàárè rẹ̀ kó kọ́ kúbà lórí sàárè rẹ̀ kó kọ́lé lórí sàárè rẹ̀ ó ní wa kullu àdé ibida gbogbo ilé àwọn bídà ni wa munkarati àti àwọn tó àkọ́ ni wọlùwọ́kù wọlùwọ́síyàtò bàtìláàni bàtìláàni àti àwọn méje òfin méje والمأخوذ منها حرام بالآخذ للآخذ أدين بون به حرام نجنبا وهو عاص للتلاوة